Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sọlá alhamdulillah wa salatu wa salam wa rasulillah. ẹni tí nǹkan yìí máa ń ṣẹlẹ̀ sí tó sùn. Ìbéèrè tá a béèrè ni pé tó bá pé lójú ayé ṣé nǹkan yìí ṣẹlẹ̀ sí àfojú oorun. Tó bá bá ní pé bẹ́ẹ̀ ni ojú oorun nìkan jí máa ń ṣẹlẹ̀ sóhun. Ìbéèrè ọ tẹ̀lé pé ó ti wá mọ̀ pé ìtọ̀ òkèké lásán lòun. Kí ló dé òfin rò sí pé bóyá ààtọ̀ iná ni ó jẹ́ ká bí òun tutù pé àtọ̀ jáde lára òun tí kò tó fi wá jẹ́ pé yóò fi máa lọ́ọ́ fọ abẹ́ rẹ̀ táwọn pé bá máa ń ṣẹlẹ̀ sí lójú ayé náà tí ọba sùn la lè sọ la lè mú lọ́wọ́ nígbàdájọ́ pé ètò ìkíni ṣùgbọ́n tí ọba ti ra jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ a jẹ́ pé ara rẹ̀ kún ó sì ti ní bùkátà sóbìnrin ti pẹ́ kí irú ẹni bí ó sì máa sábà kọjá fara kọ́ bá sì jẹ́ nìkan tó yẹ pé yọ tí ó fi níyàwó kó tètè wáyà o bíbẹ̀ ẹ̀kọ́ kó má bàa di nǹkan míì kó sì má bàa lọ kú sí inú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìdájọ́ tí wọ́n máa lò lórí rẹ̀ kì í ṣe pé yóò máa fa abẹ́rẹ́ o kì í ṣe pé yóò máa fa abẹ́rẹ́ o yóò máa lọ wẹ̀ ni o tó bá yẹ kójú àlá ni máa ń ṣẹlẹ̀ sí kò bá sùn lọ́sàn kò bá sùn lálẹ́ kò bá sùn lóru kò bá sùn lọ́dẹ̀ẹ́jì tó bá ti jí iná ìní máa rí ipá òun sá tutù àbí òun sá tutù irú ẹni bẹ́ẹ̀ ìwẹ̀ náà máa lọ wẹ̀ o kì í ṣe pé yóò máa fọ abẹ́ nìkan mo dájú pé bóyá àwọn tí ń ṣẹlẹ̀ sí òun náà mọ̀ pé kì í ṣe ààtọ̀ ló jáde lára òun bí máa ń ṣẹlẹ̀ sóhun náà lójú ayé náà ọkẹ́ lè má tó tóun bá sùn ni láàmú amúdájọ pé gbogbo ìgbà bá ti ṣẹlẹ̀ sílẹ̀ náà máa fàbẹ̀rẹ̀ ṣùgbọ́n táyé kó bá sùn ló ṣẹlẹ̀ àkọ́mọ́ ohun tí ń ṣẹlẹ̀ mọ́ ohun tá ti sì gbéra fún wa náà ni pé gbogbo ẹni yòówù tọ́ba lálàá ó lè ti gbàgbé àlá ìgbọ́n tó bá wa bẹ̀rẹ̀ tó bá bí òun tutù kéré ẹni bẹ́ẹ̀ kọ́ lọ sí kọ́ o ìgbọ́n tó rẹ̀ ẹni bẹ́ẹ̀ tó bá rántí àlá òun lálàá ń tòótọ́ ṣùgbọ́n wa bẹ̀rẹ̀ orí pábẹ́ òun òtútù kéré ẹni bẹ́ẹ̀ ò bùkátà sí kọ́ lọ wẹ̀ eléyìí lẹ́kọ̀ọ́ tààrí látara níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ pé ìtutù abẹ́ lójú àlá ìdá nǹkan ara ni o ìdá àtọ̀sára ni ìwẹ̀ ní ọ̀tẹ̀rẹ̀ rẹ̀ kì í ṣe pé yóò fà bẹ́ẹ̀ nìkan kì í ṣe pé yóò fà bẹ́ẹ̀ nìkan wọ́n dá gbójú ayé lọ́ba ṣẹlẹ̀ sí tọ́mọ̀ sí pé kì í sáàtọ̀ iná ẹ̀ ló jẹ́ pé abẹ́ nìkan ni wọ́n máa fọ́ gbogbo ìgbà wá ní bá ń ṣẹlẹ̀ sílẹ̀ náà wọ́n máa bẹ̀rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kó tètè múra ó ti tó ìyàwó ní kódà ó tún ti lé ìtìjú ẹbẹ̀ lọ́wọ́n bàbá lọ́wọ́n bàbá lè kíọ́lá ó jẹ́ kí ìgbéyàwó já sí rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lọ́dẹ̀ tó ṣe pé wọn ò lérò kó fi já rọrùn fún wọn kọ́lọ́mà kó sì bá ń fẹ́ àlùbáríkà sí ìgbéyàwó wọn ọlọ́lá ọlọ́lá kó àti ìlàbílà.